àlàsánà ọba tá à ń dúpẹ́ fún ńlọba tó ti wá ní ẹlẹ́sìn àbáláyé tó já máa dúpẹ́ nítorí wípé ànábì ájámọ̀ lọ kọ́kọ́ dáyé ẹ̀sìn wó ló ṣe o kí ní ìsámọ́ máa jẹ́ ànábì núhù o náà lo àìmọye ọdún kọ́dà ọdún tí ó di 95 years kí é sọjú orí rẹ̀ o ninety years níbi dáwà títí ń pèpè ìní túfánù ṣẹlẹ̀ ó tún láì mẹ́yọ ọdún lẹ́yìn ìgbà náà kò sí ẹbọ lórí ọ̀nà wọn ò mọ́ tí ń jẹ́bẹ̀ ìgbà tẹ́sù ọ fa gàgá àwọn èèyàn ya ànẹ́bì náà ti papòdà tán àwọn méje kan wá ń bẹ nínú àwọn èèyàn rẹ̀ wọ́n mọ̀ dáápọ̀ wọn lawọ́ ẹni ó bá délé wọn pẹ̀lẹ́bí yóò yóò ẹ ń bá délé wọn pẹ̀lẹ́kún yóò rẹ̀rìn kúò ẹgbẹ́rẹ́ láì lè yóò dó níní ṣèyítọ́n bá lọ bá wèèyàn wọn nígbà tí wọ́n sàláìsì tán pé ah ẹ̀yí sọmọ rẹ̀ o wọ́n ní kí láwọn ibi sọmọ rẹ̀ hàn bàbá yí tí láàmì láàkàí tára léròyìn wọn tàrókóròyìn wọn ṣe kọ́ wà dá kẹ́ẹ̀mọ́ rántí wọn bàbá yìí wọ́n láwọn rántí wọn rántí wọn tẹ́ẹ̀ sàárì òkàlù fún wọn èrò alọ́ èrò àbọ̀ yóò mọ̀ rí wọ́n mọ̀ rẹ́ sí ah! bàbá tó kọ̀rẹ̀ bí ṣe mọ́ sí gbàyé rẹ̀ rí ah! bí ṣe rẹ̀ nìyàn rẹ̀ ó ní tó bá jẹ́ lẹ́yìn òní àwọn ó ṣe ní ọba gbẹ́ sàárì ọba gbẹ́ èrè ní agbèrè tán àwọn jẹ́rẹ́ṣẹ̀ yẹn náà ṣe ìfẹ́ òǹtí ẹlẹ́kọ̀ọ́ bá wọn lọ fàlúsì àlẹ́rìn ìdí táwọn yóò fi gbére ẹnì ẹ̀kọ́ màmá lórílẹ̀ ṣe ìtọ́ mẹ́rin olèrè tí mẹ́lú tọ́lámì lákàtà ìrí wọ́n ní méje yìí sẹ́ẹ̀mẹ̀túnmọ̀ rẹ̀ wọ́n náà bá àwọn kan gbẹ́ẹ̀bẹ̀ àwọn rí àwọn ń lọ àwọn mọ́nà àà ah! gbogbo tí a a sẹ́yìn ilẹ̀ in ti ń fún alọ́mọ̀nà àti ń fún wọn lélù wàláhì ibi ẹbọ́ ti kọ́kọ́ wáyé nù inú mo fi sọ wípé àwa musulmi ẹ fi ìtànlẹ̀ o tí wọ́n bá yọ kòrò slábọ̀sì ní tí a fi yọ ó yí àwọn àgbàlagbà wọ́n dá alẹ́ ní o ẹ máa àmà yínítà tí wọ́n bá ní ẹ̀dà ogun ẹ̀lẹ́kà ẹ̀sìn wọ́n wọlé yóò báyìí ìsìlámù ẹ̀sìn wọ́n ló dé tó lọ kò ní kẹ́kọ̀ọ́ ẹ̀sìn wo ló gba ilẹ̀ tẹ̀ lọ́wọ́ yín tó jẹ́ pé lè ìjọsìn tọ̀kọ́ ó tóbi ju ilé yàrá àkàwé lọ a jẹ́ pé àwọn ni yàwó àkọ́kọ́ mo ṣe rìsẹ́ẹ̀tì pẹ̀lú ọpọlọ mi mo afarabalẹ̀ ṣẹ̀wárí ẹ̀ẹ̀mọ́ tí ń sàwọn èèyàn wọ́n ọ̀dọ́lọ́mọ̀ ní o ṣùgbọ́n tí wọ́n bá dọ́lọ̀ mà ẹjẹ́ apolówó èṣù fún kí wọ́n lè padà sọ́dọ̀ ọlọ́ nínú ọ̀lẹ́ tó yẹpẹrẹ jù ṣẹ̀tọ́n jẹ́kẹ̀ ṣẹ̀tọ́n jẹ́kẹ́ ni ó nínú ọ̀rọ̀ àwọn àgbàlagbà tó clear náà tí ó bí wálẹ̀ lẹ́ yóò báyìí náà wọ́n ní orí èṣù é burúburú orí èṣù é jẹ́kẹ́ ni

fún ọmọ ilé kọ́ kí ní kàwọn tó lájú ọmọdé ọ̀fíà ni ara ah, èso ìsì wá bọ̀rún lálárọ̀ tẹ̀lé wà ó ọ̀rẹ́ mo ti jòrúkọ ti pẹ́ o gbogbo ọ̀tọ́ bá ní gbèrègbèrè o wá kò sí epo lè mi máa o kàyìn lásà mọ̀ ń jẹ láti bí ọ̀sẹ̀ o kò sí epo o yóò sọ̀gbọ́n tó nídìí fún in tí èsù ọba gbà yóò wà máa ṣe déédé ní ti sọ pé ń pà lébi rẹ tíjà bá ti wá dé èsù ọmọ wá sọ fọ́rùn mílà wípé oórí mílà tí a mọ̀ pé ebi ni ó mí pé yóò rí àwọn àgbàlagbà wá sọ méjèèjì pọ̀ wọ́n ní orí èsù burúburú orí fún eléyìí ò clear ò clear sáà sọ pé kò clear tí àbá ìbá sọ tí mo fẹ́ sọ yìí 20 million ló fún dìbà yìí èsù náà pè tí ọlá èsù pè tí ọlá èsù tẹ́ ó pè tí ọlá akówó ẹbọ ní ọ̀jẹ́ èsù gbogbo tí àbá lórí tàùsẹ́ àbẹ̀bọ́ ní ẹnkọ́ fún orí tọ́kì tí wọ́n tún kẹsẹ̀ rẹ̀ bọ̀ lẹ́nu ògèrè epo tó dà lẹ́lọ́jà ẹyin tó ti dògbú ajẹ́kù èkúrú ẹ̀kọ́ tó ti péye kí ìjọwà wájú èsù èsù náà sí fẹ̀ẹ́ máa kó tí bá ń bẹ́ẹ̀ láti lọ máa dájọ yọ́ọ̀rọ̀kọ̀ ni ni yọ́ọ̀kọ̀ lé ni èṣù òní lórí tẹ́ ìdìsìn o èṣù sáwẹ̀ fẹ́ lọ máa bá ní 1989 when I was going to ilé kéwú láàárọ̀ ìjọ náà mọ́ wá dé orí àkánbàdà wọ́n ń pè bẹ̀ ní oríta àpẹrin ìyìn tọ̀ sálẹ̀ ẹ̀fọ́ gbogbo ọ̀rọ̀ tọ́mọ̀ mọ́ sọ yìí wọ́n mọ̀ pé oríta ńlá níbẹ̀ mọ́ bá kẹ ẹbọ yìí ẹ̀kọ́ mbẹ̀mbẹ̀ wọ́n gbé ìpolé e. àti ẹ̀yìn òru 21

torí pé èsù pè tí ọlá akówó ẹ̀bọ tí mọ jẹ́ kanú wọn awálà ọlẹ̀ èsù tí ọ̀yọ mọ jẹ́ kanú ẹ̀ tí ò jẹ́ ọyọ sẹ́ntẹ́yàn lọ máa sáré bá ẹlẹ́tàn ẹni tó jẹ́ pé wà láì gbogbo yóò kí ọ̀fà tí ọlọ́run fi pè ní ẹnu nájàmá ṣékọ̀lọ̀kẹ́ ní máa ní tó ní gbogbo nǹkẹ́ tí ó dáná sí tó kálukú náà ni ó pariwo pé wá wò nígbàtí náà bá jó rí blue torí pé blue mẹ́mẹ́ ẹ rí rẹ́dì torí pé rọ́bà gbogbo tí náà kọ́lọ̀ ni jáde lẹ́nu náà èsù ni ó ní kéèyàn ológun márùn láàrùn yóò tún dé padà kò lè jẹ́ o títí mọ̀sọ́ o àwọn èèyàn mọ̀ pé márùn lọ sọ àwọn mẹ́rin èmi títí mọ̀sọ́ fún ẹ̀tàn wàlọ́yì ẹ̀tàn ìjẹ́ṣẹ́ ìtàn gbogbo tó ń kálukú ń káàkiri in tí wọ́n fẹ́ tí ó ń kálukú ó ti wà lẹ́tí wọ́n fún ẹwà ajé a máa bẹ̀lọ́n pé wọ́n lọ́n gbogbo tó fẹ́ fún mi ojú ọ̀nà àánú rẹ̀ tí ń fi sórí rẹ̀ ní ọgbà fẹ́mi o wọ́jẹ̀ alkúnnà kọ̀dọ́ ìkọ̀dọ́ ọ̀tọ̀ ilẹ̀ khairan gbogbo dára tó bá kọ fún mi orin ni ọjọ́ jẹ́ o torí ọ̀wọ́n ádá wọ́n lọ́rọ̀ kan 850 million ọ̀rà láàárọ̀ ó kú lọ́sàn wa nígbà kan báyìí bí 18 years igun ọkọ̀ 12 million ìyàwó rẹ̀ sí ń kiri ògì wọ́n fi máa ṣe nǹkan mọ́ lọ skú láwọn àgbàlagbà wá bẹ̀rẹ̀ sí ṣe ìwádìí pé ilé ọ̀yá wọn mọ́ ni wá gẹ́ẹ̀tì àwọn rẹ̀ wọ́n ni à ń tó ṣe àwọn jọ lọ ní ṣùgbọ́n tí ẹ̀ lọ́rọrùn wọ́n ni tọ́ bá yọsó nítorí kọ́ lẹ́ǹkúmà márùn ló sì yọsó òun sí pọ̀lọ́wọ́ rẹ̀ ohun lè lẹ̀wọ̀n kúmà ìkejì lákọ̀ òun ni òun sì bíjú kan náà lọ wọ́n ní ṣùgbọ́n àjẹnú ti ẹ̀ sọ̀rọ̀ wípé ọlọ́run rẹ̀ tí ò fún ọkọ̀ tó wá o bí n bá fún ọ yìí ọya mú pépà àti ìwé máa kọ́lẹ̀ bàbá rí ọgbọ́dọ̀ nà ń ìyá rí ọgbọ́dọ̀ nà ń ọgbọdọ ìyàwó rí ọgbọ́dọ̀ nà ọmọ rí ọgbọ́dọ̀ nà ń ẹbí tó súnmọ́ ọkọ ọgbọ́dọ̀ nà ń ọtaka ọtáka ogbó ọlọ́run wá fíníṣì ìsinmi kùránì ó ní innama dhalikum shaitan yíkọ̀ gbífà olíyà èsù tẹ́ ń wó kọ̀ọ̀rẹ́ nìkan dẹ́rùbà àfàwọn ọ̀rẹ́ rẹ̀ ẹn tí ọba ti lọ́lọ́run tó gba shaitan lẹ́mì inú àyà rẹ̀ wọ́n á fún ní owó fún lókun lójú ọ̀nà kíni lójú ọ̀nà shaitan gbogbo owó ọ̀rọ̀ táwọn èèyàn rọ́pá wọn ní nílànà shaitan yóò ní kọmọ́ kọmọ́ máa dẹ́rùbà ẹ̀ẹ́ bọ̀ráyé fẹ́ẹ̀sì wà sí mẹ́kà ni ó ní tọ́wà ní lẹ́sí à torí pé wọ́n fún ní àtùpà tí ọmọ ọ̀rọ̀ epo sí kò sí lé gbé epo plé bọ́dà wà fẹ́ mẹ́gbà kan kẹ́ẹ̀rí bẹ́sì sí ń fọkúrò àwọn èèyàn tọ́ bá lọ kútọ̀nù ó lè lọ́ra bí ọkọ̀ méjì méjèèjì lè mọ́ bàdélé kọ́sọ̀mù ó ti gbà gbà mí ò lè ra méjì báhùn ìkan ní ọ bàdélé ìkan náà ti dààbọ̀ ọkàn yìí bìrì ní bá ń kọ́kọ̀ 25 dé 30 45 ah gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ tí wádìí rẹ̀ ẹran ajáde ni kò lè tó àyìn kàn jẹ́wọ́ fún ọ ó ṣe sà kò jú bí oṣù mẹ́fà lọ làárẹ̀ ìbádé àárẹ̀ ìpọ̀ wọn bára wa ìní dápẹ́ ní pé ọ̀rẹ́ yín sí ẹ̀ṣìfẹ́ kí ń jẹun rẹ̀ à bàbá fẹ́ kẹ́ jẹun rẹ̀ ẹ̀ṣìfẹ́ kàrọ̀ rẹ̀ yín ọya à ṣẹ́wà rán lọ ẹjá pò ń bá lọ ẹmọ ìbọ̀lẹ̀ yín kùlẹ̀ bí wọ́n tún wá yín kùlẹ̀ wọ́n tún wá gbára kí ló kù jọ́bẹ̀ kí ní àìkí lè gbogbo nǹkan ikú láti ti wá rí o tí nǹkan ọkọ̀ iná ló kú ẹ̀sì lẹ́ẹ̀pà ń ṣe iṣẹ́ lórí rẹ̀ ẹni ọba pokùnso okùn tó lókù sọ́wá jọra wọn ọ̀rọ̀ bí ṣe ìtọ́ ìṣẹ́ ìfọkúnra wé ìyẹ́ sí é náà ẹwà jẹ́ abẹ ọba dẹ́dà pípọ̀ gbogbo ẹbá ti rí mọ̀ òkùnkùn tí bùkátà rẹ̀ bẹ́ bí yá ń bẹ̀ ọlọ́mbínú sí ni ó tọ́lọ ń bá ń sàánú èèyàn yóò rìn rádáradáradáradá kárí nkẹ̀kẹ́ múbọ̀ ọbẹ̀ yá àpadà ọ̀dọ̀ ọlọ́run irú wa máa dà gbogbo ẹ̀ tí ọba bá wá jẹ́bi abẹnugan máa mọ̀ sí mi wọ́n ni sáàf ìmáwọn ọmọ àṣọ ọ̀rọ̀ ìdúnmi ọ̀rẹ́ kí ọmọ farabalẹ̀ o kí ọmọ tẹ̀lé àwọn àgbàlagbà ọ̀rọ̀ ìdúnmi wọ́n sáà mú mara àìmáwọn ọmọ àṣọ kí ló dé bàbá yẹn wá fọwọ́ wà rọrùn gidi oníkọ̀ ọmọ o omi ti mẹ́nu kòkò oníkò fi bọ́jú bóò ṣe fi bọ́jú báyìí ojú tó wọ́n ta sókè báyìí lò bá ní mọ́mí ìhùn tẹ́ntàbà fún gbà tó wà ní kékeré pé ah mọ́mí ni wọ́n fà báyìí orí ẹ igi ọdọ́ kan tí dárí àwọn máa sọ̀rọ̀ ilé yámọ́ wọ́n ègégi wọ́n ti gẹ̀rí ìsìn fún ọ̀pá ẹ lọ́tún àbọ̀wọ̀ bàjẹ́ ṣe súnà rẹ̀ ah, ìrọ́sì ni ọlọ́mlẹ́sù àtọmọ ogun rẹ̀ rí ẹbí táwọn òtí rí ẹn náà rí kọ́ọ̀dù wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn kẹta jọ ti sẹ́yìn wọn ni lọ ẹ ń bá wá wọn lọ láti sórí ibú pẹ̀lú wọn wọ́n pè rẹ̀ fún olóǹbá ni bàbá wa ni ah ṣùgbọ́n ilé ayé rẹ̀ yìí 100 tó ń gbé bọ̀ gbogbo ẹ̀ mọ́ bẹ̀ ni wọ́n ti kún 195 ìta ṣe báyìí àáfàrí fún ọgbàgbẹ̀rẹ̀ ni 1111 àké láti fi sin ó ní wọ́n wá so kùmọ̀bí so kùmọ̀bí wọ́n wá mú ọmọ odó wọ́n gbé òkè wọ́n forí odó kalẹ̀ wọ́n wá bọ́ òun lẹ̀ oó bọ́n ṣe wá mú yóò odó báyìí òun ma mìsí mi sàn wọ́n wá ti orókù rẹ̀ sẹ́hun ọwọ́ rẹ̀ ò sì gbọ́dọ̀ jà torí ìran wèrè tí ó yà ó ní ọ̀sìn hàn ó ní imam imam èmi tí máa mú wá ń kí gìrìgìrì lẹ́nì mọ̀ gbàgbẹ́rẹ̀ 1111 pẹ̀lú àkẹ́sí gbogbo ara o ṣùgbọ́n gbogbo tí mọ̀ wọ́ ọlọ́run ò ṣe fún mi mẹ́ ìgbà mo tó ronú pìwàdà pọ̀ náà mo dé lọ́lọ́run wá bí abùkátà ni kàmù lọ bàbá kan bẹ̀ ní dákọ̀bí tẹ́ ti ṣiṣẹ́ kọ́dà lẹ́kṣọ́rà ni wọ́n kó tó rí tàyà ọlọ́ndẹ̀ kẹwọn ṣùgbọ́n gbàtẹ́rẹ̀ náà ń fà á tí ó ń dì sí ìjú sáà tí ó rí bẹ́ẹ̀ wọ́n máa ń sọ pé gbogbo ẹmbà lọ Dubai ókọ̀ tí ń jẹ́ bọ́ kọm ókọ̀ mí ìjẹ́ Dubai ni Dubai Dubai kò lè bóójú ẹ̀ pé Dubai Dubai ni kéje kí ni ó bàbá nígbọ̀ ìyá náà bá lọ́dọ̀ àfáà ọba hàn tán ọ̀hàn sínú igbá lọ gbọ́dọ̀ hàn sí o wọ́n hàn sínú ọgbà hàn sáfọ̀ bí oṣù mẹ́ta nígbà tán hàn pé wọ́n tó bá ti tán ọwà gbó kọtọ́ ọmọ fà wọ́n sáwà fún ẹ̀ lóòkọ́ síbò lóòtù wà fàṣẹ́ ti jẹ́ òní sófo wọ́n dáwọ́ lálẹ́ mọ́fà ní lọ́fà mọ́sáṣí o ọwà lé tọ́ bá ti da oró ilé tó wó kù tí wọ́n ti gbé bẹ̀rẹ̀ sí gbé bẹ́mọ̀ jẹ́ àlàpà tọ́ bà sí fàṣẹ́ ìwọ ọmọlúàbí lọ́ọ̀fà gbogbo ilé ò lè ṣùgbọ́n kò sí tọ́ ọ̀fàlàyé sáwọ́ rẹ̀ olè tó mọ́ eléìdá ọ̀nà bá ṣe kò mánu nígbà hàn tún tán wọ́n lọ bá orúkọ tí wọ́n máa wọ́n bí àwọn ti bẹ̀rẹ̀ jọ́nà àdágbèrè fún ẹlẹ́ àfẹ́ nìkankan wọ́n ságbé igbá tí kàn kándù wọ́n bọ́ fìlà bọ́ àṣọ bọ́ bọ́ bọ́ksà ní ọmọlúwàdù ní ọba jókòó ní bẹ̀rẹ̀ ó ti kò mọ́ kìíní bọ́yá ti bí 12:30 ó ti ń di bí 2:30 lóru gbogbo tó kù fún ìparí bọ́yá lórí tó bí tátù ìtìmá nígbà olè olè olè olè ó lè jẹ́ sí lébọ̀ yìí tó bá rí iná ń bí ó lè má nàbá fẹnu fẹ́ abẹ́làpá jájá ti mọ́ ojú wíńdò tó wókù náà yóò nẹ̀ṣẹ̀ lọ́rọ̀ inú gbẹ́gẹ́gẹ́ lọ́bọ́ sí àti pa ìgbáfọ́ gbogbo ìtúdálẹ̀ ilẹ̀ famu ó ní bọ̀ pẹ́ tó tó bí ọgbọ̀n ṣẹ́jú táwọn bọ́ọ̀ nǹkan ló búkú ti lọ àtẹ́jẹ́ lè nà bá kan iná padà ká ọ̀sọ́ bí ẹ̀rẹ́ túnkọ̀ fún ti ń pè ni wọ́n kò mọ ohun òrí ní bá lẹ́ẹ̀jẹ̀ nígbàtí èsà ìdìdí ìkiri bàbá ti dákú tó wá ń wá wọn káàkì nígbàjí tí mò wá tó bí 9:30 lálẹ́ kọmọdá ẹjẹ́ awọ ní alàpọ̀lá ó lẹ́yìn tẹ́ máa ń sọ̀rọ̀ báyìí kí wọ́n àwádé bẹ̀rún wọ́n jíjọ kẹta tó rẹ̀ ti wọ́n kó máa Ìdí àwọn àkọ́kọ́ wù ah, ah! ní pé sẹ́mì kẹ́kẹ́ ìráwọ̀. Wọ́n ní ìtò ògbébé yìí ó ṣe dá téyìn ọlàlàyé sí rẹ̀, ayé ah, ìsọbó rọrùn ọbọ̀rọ̀ sì kíra rẹ̀, ó búrá dáadáa. ọdún là ń lọ maka àkọ́kọ́ ọdún là ń ra mọ́tò àkọ́kọ́ látọdún yẹn tí bá wá ń yàtọ̀ fáwọn indasi ní pé jàbá èsù sí àádẹ́ tí yọ máa pẹ́lú bá èsù ṣẹ̀ìtọ́n ọbàdàdà àdúpẹ́ o jàmá ẹgbẹ̀rún bẹ̀lẹ́yìn tàbá kútán o àìnígbàgbọ́ mi yọ́mìlà áhìrì inú ń kó bá ọ̀pọ̀lọpọ̀ nítorí wípé bí ó ṣe ń rè wá nílùú yìí wọn ò fi ọlọ́run rè wá káyé dọ́lọ́run ọba mà láti ilẹ̀ wọ́n gba àwọn oníkàlùkù kàn sáà ń já mọ́ra wọn lọ ààbọ̀ ń bí díẹ̀ ń bẹ́hùn bí wàhálà ń bá tó fẹ́ ní fifty million per month ní tẹ́ tìbí à ń sọ mú kan jò ní pé bàbá àmàrí mọ́sí ma onígbàtọ́lọ́ ti ṣe tí mọ̀ fẹ́ mo tún wà ń bọ̀ àwọn èèyàn kà sí wípé in tẹ́sù fáwọn yìí nígbàtọ́lọ́ fáwọn ẹ máa sọ fẹ́ràn gómìnà lówó kò ní dáhùn wá sí owó rẹ̀ lómi báyìí ládùn yáà owó rẹ̀ ìrọ̀ ni jẹ́mọ́ ẹwà jẹ́ amúlọ ẹni tí ń rò tí è bá ṣèwọ̀ gẹ́gẹ́ ló ń lò tó jẹ́ nìkan ní ń lò tí ma sọ fẹ́ tó bá fẹ́ ma jíjẹ́ fún pé sóò ní ìdí ọ̀run tó ń tọ̀ bá lè dáhùn yẹ́sì èso ọwà sí tẹ̀sán tó fẹ́ gbà in ni ó gbà lọ́wọ́ rẹ̀ yọ́ mọ̀ wá dá lóhùn ẹ ẹ wọ́n lọ kó wá wọ́n lọ sí kankan nínú sánà muslim fúnra ọba lè gbági lábàdá pé gbogbo ewé tí mẹ́lórí ẹ máa da dọ́là tí wọ́n dọ́là lọ́ọ́ pa àyàn tó wí wọ́n fẹ́ bàtì èèyàn jẹ́ ni kò ní ìkẹ́kẹ́ ṣe pẹ̀lú tó fẹ́ kó wá bó fẹ́ jíwó sí ibi ẹ̀rìn lónìí kọ̀ṣẹ́ jẹ́ ọ̀dádúró gbogbo owó tẹ̀ ń wá sí ní bọ́sùn ọ̀bùn gbogbo ẹ̀kọ́ ní yọ mẹ́yànlá èṣù náà yọ wọ́n búgàrí inú ilé wọ́n jọ́ bẹ̀ẹ̀ tọ́ gbogbo ara bàbá wà láì ah, bàbá yẹn gbówọ́ tàbárọ̀ bàbá yìí abá ìjẹ̀ méjì bàbá àti kílẹ̀ fẹ́ jẹ́ wọ́n àbẹ̀rẹ̀ sí jẹnu jẹ́wújẹ́wújẹ́ nígbà tí wọ́n pèsè jùmọ̀ báyìí wọ́n kàrí kọ́ mọ̀ sí jẹ báyìí ní ọmọ ooru wọ́n lọ ọ́ bùlọ́nù àti ẹ̀ǹtà jẹ. ìyàtọ̀ wà jókòó tìǹù. ṣẹ́ǹtẹ́ ìrọ̀tọ̀ fún bẹ́ẹ̀ jókòó tìǹù ọlọ́run jọ o ọlọ́run fún aṣọ alẹ́ mi o ẹ̀tì ẹ̀jà wá béèrè gbogbo ẹ̀ṣẹ́ wá wéṣù lọ tí wọ́n bá ń lé ń bo ní abajá kìnnìkan àrùn ní ní olóògùn bíi tọ́ka kàkàtù kìníkà kẹ́kẹ́ gbàwó ó ní kìníkà bíi kìníkà àádà níjọ ọkú dé kí lóde tó ń kálukú tẹ̀lé ọlọ́njọ́ fọ́tú alẹ́ mi o sún ẹ̀mí wa mọ́bí ti ẹ méje sún ọjà fún mẹ́ o mọ́lúwà fún bínú rẹ̀ ọ̀ sọ fún àtọ́bìnrin ní a máa bọ̀ láyé sáàmù sọ̀rọ̀ gánà di abúrà láríjẹ̀ náà wọ́n gbogbo ẹ̀ tí ń sóògùn nù wà

láyé ẹ̀ ti rí láyé rẹ̀. àdẹ̀wò ti rẹ́ tí èmọ́ ìjẹ pẹ́pẹ́ ẹ̀tì ẹ̀tì ẹ̀ ọlọ́mọdé ọba mi o mọ́jọ mẹ́rin ọ̀kan wọn náà o ọlọ́njọ ọlọ́ndàkùn ọlọ́njọ ọlọ́ndàkùn mọ́sà àti wá jẹ́jẹ́ o jẹ̀máà tí wọ́n bá ti ń dáàpù èṣù tẹ́rù bá ti ń báyàn kéèyàn ọmọ wípé ó ní spacing gbáyé èèyàn nu ẹni tí ọba dàgbà pọ̀tọ̀ lọ́lọ́ ẹ̀rù ẹ̀bà ẹ̀sì lọ ọmọ lọ́wọ́ gbogbo ẹ̀ ń bá fẹ́ tí wá tẹ́rù bá ń bà àwọn tí wọ́n bí wa ọlọ́run fún ọ ní ìrírí láti sọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wọ́n ní oògùn ìmálágídí ọ̀rọ̀ láni o ìyá jẹ̀ tí ń pọ̀ wọ́n pàmíwá bí mama ìbá ọkọ̀ fún yín oró méjì ma fún àgbò òsìtẹ́ ìgbé kí o sádà alẹ́ ó lè bí àpá àti kékeré mojí mà ẹbí máa lọ ọ̀tá pọ̀ wájú mi <laughs> wà lẹ́ mo tó fọlọ́ kátó wá pàwà tí wọ́n ti sọ wá máa zikaru a máa lékún ní sùmọ́lọ èso tó máa hàn fún a jẹmọ́ ẹ̀ tẹ jẹ́ kádà bí umaru fa inna kalam teslo fajjan qat illa salaka shaitan fajjan ghayru fajjik jẹmọ́ àwọn tí sì máa mẹ́sùn sáfún yàn pọ̀ ààrẹ kẹ́mọ́ lọ́fín dàtọ̀ dáa kò sóbìrì tí wọ́n lọ sábẹ̀ wà hàn bákan náà kéèyàn ọmọ mọ̀ ṣe sí ẹ̀ sí ẹ̀ ẹ má gbà ní wọ́n sọ ẹni bọ́lí ọ̀pọ̀ bọ́ọ̀lù tàbí kọjọ́ ẹgbẹ́jù tàbí ẹ mo fẹ́ fẹ́ bló ah. ó ní ẹ̀fà ẹ sọ bẹ́ẹ̀ fún ẹ̀yìn lẹ́wí wà láyé ó jù wà lọ láti sẹ́mà bí ó ṣe gún èsì rẹ̀ hmm. ìsìn rẹ̀ wọ́n ma báyìí àwọn àgbàlagbà wọ́n ní òjò pàbàtà pàjọwọjọwọ etí ẹ̀ mùsùlùmí àbúrú táìmù ní ẹbí prógámù sí ọ àbúrú wákàtí kan sọ̀rọ̀ ẹlẹ́rù bá mi prógámù prógámù jọjú owó òsìlẹ̀kún báńkì ah.